الله وعلى آله وصحابته أجمعين عن أبي أمر الشيباني واسمه سعد بن إياس قال حدثني صاحب هذه الدار وأشار بيده إلى دار عبد الله بن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم حي قال بر الوالد. قلت ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن رسول الله صلى الله عليه وسلم ولو اشتددته لزادني adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí ọba náà ni ọba tí adúpẹ́ fún àfi títóbi ọlọ́run ọba àfi bí tí a kí tán ọlọ́mọṣọ ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́àgbára ọlọ́run ọba wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ṣe pàtàkì fún àwa mùsùlùmí òun náà ni ìmọ̀ pàtàkì àwọn àsìkò ìrun wa asọ́látú ìmádùdín irun tí a ń kíyìn òun náà ní òpó tó di ẹ̀sìn mú ìdá sakọtọ̀lẹ̀ àmúdú sakọtọ̀tẹ̀lẹ̀ xeymatu kúlùhà wà máa tahmil tí òpó lé bá ti wó gbogbo tó bá wà nínú ilé náà òun náà dà wó ni. lọ́tọ́rọ́kọ̀ọ́ Allah subhanahu wa ta'ala ọba aláàánú ni ó fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó fi ṣàánú wa láti ṣàlàyé fún wa kí ni Ọlọ́run ọba fẹ́ nínú àwọn etí Ọlọ́run ọba fẹ́ jùlọ lẹ́yìn tawhid òun náà ni ká máa kírun ìmọ̀ wa kírun lásìkò tí ó wù yàn ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n sọ nínú al-Qur'an al-Karim ọlọ́run ọba ní fawailun lil musallin ọlọ́run ọba ní ààyè kan wà nínú náà jahannam wail òní orúkọ rẹ̀ lil musallin àwọn akẹ́rùnra kò síbẹ̀ fawailun lil musallin ààyè kan wà nínú iná jahannam wọ́ìl ní orúkọ rẹ̀ lílì mùsọ̀lì ọlọ́run ọba ní àwọn akírun nílà specialize ibẹ̀ fún àwọn tí wọ́n kírun àwọn ni wọ́n wọ bẹ̀ inú náà jahannam alladhina hum an salati insahun àwọn tó jẹ́ pé tí wọ́n bá ń ṣe sọ̀lá àwọn wọ́n máa ń ṣe lásìkò tó bá wù wọ́n ni wọ́n fi sásìkò tó láwọn bá fi sìn fawailun lil musallin ọlọ́run ọba Allah ó ní wailun ààyè kan bẹ wáìlì ni wọ́n ń pe orúkọ ààyè yẹn nínú náà jahannam lil musallin àwọn tí wọ́n wá mọ́sálásí àbáwọn tí wọ́n máa ń kírun ńlé àwọn akírun ni wọ́n sá jẹ́ àwọn akírun ni wọ́n jẹ́ wọ́n máa ń kírun. wọ́n á máa kírun lílì mùsọ̀lì fáwọn akírun ni tí wọ́n ní ahadal bayt lé Ibrahim ilé Ibrahim ló ní Ibrahim ló máa wà ń òun ní gbé bẹ̀ ọlọ́wọ́n bá ní ààyè kan bẹ tí wọ́n pè ní wẹ́ẹ̀lì lílì mùsọ̀lìn àwọn akírun ló ní nínú náà jahannam alladhina hum an salatin sa'un ọlọ́run ní àwọn náà ní àwọn tí wọ́n á máa kín irun lásìkò tí ó bá àwọn yàtọ̀ sí àsìkò tí ọlọ́run bá fi sí Saad bin Abi Waqqas nínú àwọn sahaba radiyallahu anhu ó ní ìtumọ̀ àyà yìí ìgbà táwọn ń gba kí wọ́n lọ́dọ̀ anábìwá Muhammad sallam ó ní alladhina la yusalluna dhuhra alladhina la yusalluna dhuhra illa fi waqti al-asr ó ní àwọn tó jẹ́ pé wọn ò ní kí zuhuri wọn ó dìgbà tí alásàrè wọlé kí là ń gbọ́ yín mẹ́ẹ̀ níta ń gbọ́ yín mi ni pé wọ́n á máa lọ́ọ̀rùn la wọ́n á máa kí lásìkò tó bá wù wọ́n. nínú tafsira àwọn àlùfáà mi wọ́n ní fawailun wọ́n ní ibi dandan ọlọ́run ègbé ọlọ́run àdánwò ọlọ́run wáìl lílì mùsọ̀lìn kọ́ba àwọn akẹ́rùn àwọn akẹ́rùn tó jẹ́ pé alladhina àwọn sọ̀lá àti sàwọ̀ àwọn tó jẹ́ pé wọ́n fìrún lẹ̀ wọ́n máa wá ṣe kankan nínú ayé yìí àsìkò tó lọ́n fìrún sí àsìkò yóò sì lọ́mọ wọn lọ́wọ́ ọlọ́run sì ti sọ nínú Qur'anul Karim ó ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta a fi àsìkò sírun fún gbogbo àwọn tó bá nígbàgbọ́ àwọn ẹjọ́ bá nígbàgbọ́ ni wọ́n máa gbà pé ní tóun ṣe lọ́wọ́ yẹn wọ́n fẹ́ dí òun lọ́wọ́ irun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́yìn tó bá wà níbi iṣẹ́ yọ pàtàkì iṣẹ́ yẹn ju ìrun lọ call of money ó ṣe pàtàkì lọ́dọ̀ rẹ̀ ju call of Allah lọ ọlọ́run ti làámọ́lẹ̀ nínú Quran ó ní tabaraka alladhi biyadihi al-mulk ọlọ́run bá ní gbogbo tẹ́yìn bá ń wá nínú success ọwọ́ ọlọ́run ló wà fabtagu inda Allahi rizq ẹ máa wá rísìkì wá sọ́dọ̀ ọlọ́run nítorí kò sí lọ́wọ́ ẹnì kankan Ọlọ́run lọ́wọ́ ẹni tó lọ́n bá fún un ẹni bá ti wá ní imán yìí yóò ti gbà pé kí làwọn ń ṣe táwọn máa lọ ìrun la ìwà mọ̀náfìkì ni kíyàn máa ṣe nǹkan kan lọ́wọ́ kásìkò òrùn ó tó kéèyàn máa wà á tara láti fi nǹkan yẹn lẹ̀ lọ́lẹ̀ kírun tí wọ́n bá ń pe olùgbàgbọ́ òdodo kéèyàn yọra ẹ̀ kó mbẹ́ tọ́lọ́lọ́n ti ní irun afàsìkò sí fáwọn tani àwọn olùgbàgbọ́ òdodo àwọn ni wọ́n máa ń tara básìkò òrùn bá ti tó àwọn sahaba ridwanullahi alaihim wọ́n ní tí àsìkò òrùn bá tó báyìí kana rasulu yukallimuna anabi a máa bá wa sọ̀rọ̀ wa nukallimuhu àwa náà máa bá a sọ̀rọ̀ yuhaddithuna eh, yóò máa bá wa sọ̀rọ̀ wa nuhaddithuhu àwa náà máa bá a sọ̀rọ̀ fa idha hadarati as tí àsìkò òrùn bá ti tó ihmarrat aynaa ojú rẹ̀ ọ̀pọ̀n ojú rẹ̀ anabi ọ̀pọ̀n anabi ó pè asọ́lá asọ́lá gbogbo tá a bá ń ṣe filẹ̀ tá a bá kírun tá a bá kírun tá a káwá ṣe kínní káwá padà síbẹ̀ eléyìí ni àmì àwọn wàlé ọlọ́run gbogbo sẹ́tẹ̀yìn bá ń ṣe tí wọ́n fà yé lẹ̀ kéèyàn máa kírun lásìkò rẹ̀ àwọn àǹfààní èèyàn ò tí ì ríṣẹ́ èyàn ò tí ì ríṣẹ́ kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ àìlágbóyè ẹ̀sìn báyìí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá kálukú sì ń kú lọ́kọ̀ọ̀kan lè rí adáradá yìí yóò ní sí wọn ní kí sẹ́kẹ̀ fèrè lòun ni ebi mùsùlùmí lòun náà tà ìgbà tí ò sí gbàgbọ́ ọ̀kan nínú àwọn ọmọ àyà tí Ọlọ́run fún iman wọn ni ó ń ṣiṣẹ́ kan mẹkáníìkì ni mẹkáníìkì mẹkáníìkì àwọn mọ́tò inú ọgbà tí wọ́n ti ń ṣe mẹkáníìkì yẹn kọ́ńpìnì kan ti wà ń bẹ̀rẹ̀ àwọn wọ́n ti lé àwọn páìpù kan sí abẹ́ ilẹ̀ yẹn tí wáyà ti gbàbẹ̀ kọjá wọ́n wá sọ engine kalẹ̀ nínú mọ́tò engine yẹn heavy gan bí engine yẹn ṣe balẹ̀ báyìí ó ti ó fọ́ páìpù yẹn bó ti fọ́ páìpù yẹn ọkọ̀ ti wáyà tó wà ń sàlẹ̀ engine nso kale kọma kɔma tu bayi logo alahu akubaru alahu akubaru o si fi o si fi isɛlɛ spana rɛ o gbe kale lɔba le salo ala asuko ti o gbe kale yɛ to fi spana lɛ asuko yɛ ni engine yɛ fɔ paipu loge waya bó se kó n bɛ iná ti wà ó sì kírun tán ó sì azikar ó mú sùpánà rẹ̀ bá kó bẹ̀rẹ̀ ṣe báyìí ẹlẹ́mìí gbẹ̀mí ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn tájọ wà níbi iṣẹ́ kálukú kọ́kọ́ sálọ náà pé àà ah, ah. àtàwọn jọ kírun nísìnyí tó sálámà sọ́n pẹ̀lú asọ́sẹ́ rẹ̀ àwọn eléyìí làwọn onígbàgbọ́ òdodo èyí lè kéwú kọ́mọ̀ nígbàgbọ́ ẹ má máa rò gbogbo ẹni bá ti ń sọ èdè lẹ́nu ìlarubawa àbólọ́ lè kéwú yọ wà nígbàgbọ́ ọlọ́run a máa lo lè kéwú sábàbí ìgbàgbọ́ ń bà mí nígbà míì kò nílò sábàbí yọ kàn ké kalẹ̀ náà. nílẹ̀ yorùbá lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àwọn pàtàkì ẹ̀kọ́ tá à ń kọ́ wọn yẹn jù lọ tá a bá ń tajà a máa ń pàtàkì ọjà yẹn jùrún lọ tá a bá wà lọ́fíìsì a máa ń pàtàkì ọ́fíìsì yẹn jùrún lọ tá a bá nílé nǹkan kan lọ níta ń wá lọ yẹn a máa ń pàtàkì jùrún lọ téèyàn bá ti pàtàkì kankan jùrún lọ tí wọ́n ń dèèyàn lọ́wọ́ lásìkò oorun kéèyàn yọ ara rẹ̀ kúrò nínú àwọn onígbàgbọ́dọ̀ nítorí ọlọ́run ti ní fawailu lil musallin àwọn akẹ́rùn kan sẹ́ làwọn afọ́ òfin fẹ́ ká máa dákẹ́ níbi ááyà yẹn ká máa kà á papọ̀ ká má rò pé gbogbo àwa tí à ń kírun lánìyẹn. ká má rò pé gbogbo àwa tí à ń kírun gbogbo wa ni àwa nù àyà yẹn torí àwọn tí wọn ò dá nǹkan kan mọ̀ tí wọ́n máa mú àyà Quran láti fi takò Islam wọ́n wà ní fawailul lil musallin ọlọ́wọ́n bá ní egbé kọ́ mọ́ bẹ́ẹ̀ yẹn kírun wọ́n wà ní kadilẹ̀ làwọn fáà ní kọ́lá téèyàn bá ń ka Quran lọ kọ́ka papọ̀ ni fawailun lil musallina alladhina hum an salatihim sahun ní òfin nítumọ̀ ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá ń ṣe ìkómọ lẹ́nu bàbá òǹkómọ àṣẹgbé ìyá òǹkómọ onírun àbí bàbá oníkómọ tà tí ilé òfin sùn yóò máa dá àwọn yẹn lóhùn ní oníkànnù oore tọ́lọ̀ ń ṣe fún yẹn ó pàtàkì lọ́dọ̀ rẹ̀ ju ìrun tó fẹ́ kìlọ̀ ẹ máa wo àwọn ọkọ ìyàwó àti ìyàwó bàbá ìyàwó bàbá ọkọ location adli lẹ́fìrí tó gbé àgé kó ń lè sálọ̀wàlá tí sórí bá tó níjọ́ ìyàwó àwọn àlejò rẹ̀ tó fẹ́ sáfù yẹn àti gbogbo àwọn ẹbí tó fẹ́ tẹ́lọ́rùn yẹn wọ́n pàtàkì lọ́dọ̀ rẹ̀ ju irun lọ onífẹ́ dọmọ yẹyẹ lọ́dọ̀ wọn àwọn yóò fẹ́ dọmọ yẹyẹ lọ́dọ̀ lọ èdè rẹ̀ àwọn lèmọ́mù àwọn àfa àwọn akéwùmọ́tọ̀ ìbẹ̀rù ọlọ́run lọ lọ́tọ̀ báyìí kéwù lọ lọ́tọ̀ ni àwo ìní ọmọ wò àwo àwo àwo tí wọ́n kówó sí. ẹ máa ní imam ẹja lọlẹ kírun ojú tí mi bá fi wò yín báyìí èèyàn fẹ́ wò pé sílẹ̀ yìí ni yóò àdá sí yẹn báyìí kéwúlóké kò gbọ́ ẹ̀sìn yìí ẹ máa gbọ́ yìí tá à ń ṣe yín náà kọ́ ara ìsìn náà nígbà wọn ń jagun lọ́wọ́ kí ni ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam wa idha kunta fihim fa aqamta lóòótọ́ torí ẹ̀sìn ọlọ́run náà lẹ́sìn dìfẹ́ǹdì ara yín lójú ogun àmọ́ ẹ̀sìn tójú ẹ̀sìn lọ́dẹ ọ̀ya ẹ dá ogun dúró ẹ kírun kí ni èèyàn máa wá ṣe lọ́wọ́ tí wàá dìyàn lọ́wọ́ rùn àwọn afáàní ká lè bẹ̀rù ọlọ́run ká lè tún àárín àwọn àtọ́lọ́run ṣe níta fi ń jẹ́ ẹrú ọlọ́run òun náà nìrun níta fi ń communicate ọlọ́run lẹ́ẹ̀márùn lójúmọ́ òun náà nìrun afáwọ abu amuru shebani orúkọ rẹ̀ ní saadu bùn iyas ó ní ìjọ kan yìí lọ ọ wá ní ẹni tó ní ilé ọkàn yìí ah, ọlọ́ba mi sọ̀rọ̀ ńjọ kan ń náwó sí ilé abdullahi bin masoud ọ̀kan náà wọn sahaba radiyallahu ta'ala anhum qala sa'altu nàbí ó ní mo bi ànábì ńjọ kan abdullahi bin masoud ni ó lóun bi ànábì ńjọ kan pé ànábì wà wà ayyul amali ahabu ilallah gbogbo ala ọlọ́run àti fẹ́ súnmọ́ iṣẹ́ wo lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ kọ́ọ̀lá as-salatu ala waqtiha abdullahi bin rasul ní anabi sọ pé kéèyàn máa kírun ẹ̀rìn lásìkò rẹ̀ ala waqtiha as-sala òun ni kéèyàn máa kírun ó wá dé pẹ̀lú ala waqtiha lásìkò rẹ̀ thumma qultu thumma ayi òun tó wá ní iṣẹ́ rẹ̀ òun lọ́lọ́run tó nífẹ̀ẹ́ sí jùlọ lẹ́yìn kéèyàn máa kírun lásìkò rẹ̀ kọ́ọ̀là béèrè wàlídé ó ní kéèyàn máa ṣe dáadáa sí bàbá yẹn àti ìyá yẹn ó ti ṣe dáadáa sọ́lọ́ ọba tó dá ọ àwọn tó lọ́n lóun sábàbí tó fi wáyé àwọn wo ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kúlì tó tún máa háyì òun tó wá béèrè pé èwo ló tún dáa jù ní àwọn iṣẹ́ rí kọ́ọ̀lì àlìjihad fi sabilillah ó ní kéèyàn máa ṣe jihad sójú ọ̀nà Ọlọ́run wọ́n ti jihad síwájú. Si àmì wọ́n ti ṣe dáadáa sóbì wọ́n ti síwájú jihad toró jù lọ ó ju jihad lọ ẹnìkan ló ń fẹ́ bá anábì lọ jihad jọ kan anábì ní ahayu wàlídà sí bàbá rẹ àtijọ́ ẹ̀ wà láyé ó ní wọ́n wà láyé anábì ní fàfihàn máa fà jahid máa lè ṣe jihad lọ́dọ̀ wọn ọ̀dọ́ ni wọn àgbàlagbà làwọn jáwọ́ ọmọ lọ sí ojú ogun ẹ̀sìn ó jẹ́ gbogbo ẹni tí bàbá rẹ àtijọ́ rẹ bá ti yọnu sí àpẹẹrẹ pọ́lọ́wọ́n yọnu sí gbogbo ẹni tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí inú wọn bá tún dùn lérí ẹ̀ máa dúpẹ́ fọlọ́run pé àpẹẹrẹ fọlọ́run bá ń dunnú sí ọ kọlọ́run kọ́mọdé àríbínú àwọn òbí wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni wọn bá yìí táwọn iná kọ́lọ́ mọ́sàájọ́ sanfàní fún wa ọlọ́ agbára ọlọ́wọ́n ọba kádàkùn torí tọ́ ọlọ́wọ́n ọba gbogbo tá à ń bá ṣe pátá básìkò òrùn bá ti tó ẹ dákun ẹ jẹ́ dáadó eléyìí ní jẹ́ pé à ń tijú ọlọ́ ọ̀kan náà sàhábà wọ́n máa ń la gini igi ní ńlá ni màá fi jẹun ó ní tó ń bá gbé àáké sókè báyìí tó ń fẹ́ la igi tó ń bá gbé Allahu Akbar Allahu Akbar ó ló ń gbàgbé tó ń bá fi lè sọ àáké nkalẹ̀ tó bá di ah, ńlá yọ kan yín náà gbà ó ló ń gbàgbé òun ti sè ọ lọ òun gbé òun jùlẹ̀ ni lòun bá dìde lẹ̀ ìgbà àdìyà ẹbí díẹ̀ náà ló kú kí n sáré gbà ó ní bóun bá sì gbé lọ́wọ́ báyìí òun yà ju akínlẹ̀ ni òun ò ní ṣiṣẹ́ mi mọ́ lẹ́yìn ìgbà tó ń bá gbọ́ pé ọlọ́run pè wọ́n ọlọ́run kọ́mọ́sá ẹ̀ sànú àwọn náà nítorí ó ṣẹ́kù fún alálẹ́ kẹ́yà máa lélẹ̀ ilé ayé yìí ò sú ọ ò sú ọ fẹ́ nìkankan àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lọ́n jẹ́ àdì aago méje àárọ̀ yìí àmọ́ bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ kọ́lọ́n jẹ́ ilé òṣùlẹ̀ ní àwọn gbàtà lọ kọ́lọ́mọ́sá ẹ̀ sànú wa ilé ayé oye ìmọ̀ ń flash ìmọ̀ ń tàn yàn báyìí àmọ́ kò sùọ́ ọ̀run tiẹ̀ òun sùọ́ tiẹ̀ àwọn amásùkò tí ọ̀yà nítorí bá wá ń ṣe òun náà ni ó ṣe kú alẹ́ lẹ́mi ogun kọ́mọ́gun alẹ́ ní kò ní kò kógun àmọ́ yẹn sá kújọ kan náà ọlọ́run wọlé àánú rẹ̀ ọba tó darí wa sẹ́mọ́sí láti fi ń kírun wákàtí márùn-ún apàdà sí mọ́jọ ọba wọ ọba àfa mi o ẹ má gbọ́ tó ni ẹ má kírun lọ kí lóun ń ṣe wọ́n ní wọ́n ń dá àwọn alájà lóhùn lọ́wọ́ afa ṣetán wọ́n ń kírun wọ́n ń dá yàn lóhùn wọ́n ní wọ́n ní ẹ̀ máa kírun lọ wọ́n ní bàbá ń sùn lọ́wọ́ wọ́n ṣe gbọ́dọ̀ jí wọ́n máa jí pẹ́rẹ́ torí wọ́n ti gbọ́ ọyẹ́ pé orun wọn gan ẹ̀sìn ni àwọn afa ṣetán wọ́n kún gbòòrò àwọn ní opposition afa sunna ẹ̀wọ̀n tó wà nínú àkọọ́lẹ̀ tíra ẹ̀wọ̀n tó ń ṣe yóò sì máa darí àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n sì máa kọ́sẹ̀ àwọn afọlọ́wọn bá bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan ọbẹ̀ lè gba àwọn àbáta jù pàdé ilẹ̀ márùn lójúmọ́ àpàdà síbi ọba tá a fi ní kírun mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan gbogbo àwọn ọ̀dọ́ inú mi máa ń dùn tí n bá ara àwọn ọ̀dọ́ ní mọ́ṣáláṣí orí ọlọ́run bá la àánú ọlọ́run àwọn mẹ́bẹ̀ẹ́ kílọ̀bù látàná wọ́n sì sẹ́ mọ́ bọ̀ wálé ọlọ́run darí wa ká wá kírun àṣùbà ẹni wọ́n ní ẹ̀yọ́ kó nu amọ̀nàfìkì nítorí ìrun tó le jù wọn náà nínú àṣùbà lẹ́yìn náà nínú asẹ̀ lẹ́yìn náà làwọn èyí tó kù yìí ọlọ́run wọlé àánú rẹ̀ ìmọ̀ kírun sásìkò ọlọ́mọṣà bẹ̀rẹ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ bá ń drive mọ́tò lọ básìkò ní bá ti tó páàkì mọ́tò bọ́ọ̀ bá ń bọ̀ láti bì kan ọ̀ ń bọ̀ láti kẹjà ọwọ́ adé àkútè àsìkò àṣìṣe ti tó mọ́wọ́ mọ́tò láǹbẹ́ lọ́lẹ̀ kí àṣírí rẹ̀ lákùtè kọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá wọ mọ́tò òbí tó ń lọ eléyìí la pẹrẹ pé imáni sẹ́kù lára rẹ̀ àmọ́ pé abá délé àmọ́ akípọ̀ akípọ̀ ní jọ lọ́n lójú kọ́dà obìnrin náà gbọ́dọ̀ jẹun pọ̀ wọ́n ní mọ́ṣáláṣí ọ̀sán ọ̀la yàn fóun àmọ́ ẹni ìwé ẹ̀tọ́ bá wà kọ́ gbọ́dọ̀ jẹun pọ̀ òun náà kíláàsì kù ẹ̀ obìnrin. ولمسا سوالي لريري سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله